àfi là ń gbókù lọ eléyìí ń lẹjú lẹ kí tàlùbọ wọ ẹ sì lẹjú lẹ gbogbo àwọn ọmọ ìjọsìn kú máa ń lójú náà onígbà. àbí lẹ́lẹ́bí wa bọ̀ orí tán ni. ẹ̀yin ọ̀dọ́ ọ̀lù ẹ dákun ẹ fọwọ́wọ́ nù elédùà la fi bẹ̀yìn ẹ dákun gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní ìlú làwa náà rí adìyẹ wa ń làágùn ìyẹn ni ò jẹ́ ẹ mọ kẹ́sì wàá mọ̀ wo àwa náà ń gbìyànjú. ìgbìyànjú kí ni ẹlẹ́yìn gbìyànjú gbogbo ọ̀dọ́ ló ti kú tán nílùú gbogbo àwọn tó yẹ kó ṣe léde lẹ́yìn yìí gbogbo wọn náà ti kú tán. ẹ̀yin ọ̀dọ́ ẹ mú sùúrù ẹ má bínú ẹ sì mọ wò ó kì í ṣe pé ẹ̀yin ọ̀dọ́ nìkan náà lẹ́ ń kú o ẹ̀yin ẹ wo ìyá ọlálágbẹ̀dẹ ó ti lọ bàbá eh, oníṣubọ̀kúbọ̀kú òun náà ti kú. Ah, ah. bàbá olóye kí lè sọ tí ò dùn lẹ́nu ẹ̀ ń sọ̀rọ̀ bàbá alẹ́ ọkọ ìyá alẹ́ ìsàlẹ̀ àwa ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó ń kú pípípí ẹ rí nǹkan kan ṣe sí ẹ wá ní ẹun àwọn bàbá kan ń kú. bàbá ọ̀rùn tẹ̀ ń ṣe òun ó kù díẹ̀ kan àbí bí ọpọlọ wa kò ká yín lára rárá. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ má bínú ẹ jèbù rẹ̀ ṣùgbọ́n òkú tẹ́ ẹ gbé lérí yìí ìtẹ́ ni ẹ máa gbé lọ kó tó dìwò yí ọ̀la ẹ ti ráyè padà. ẹ akẹgbẹ́ mi ẹ súnmọ́ mi bí pẹ̀lú ọ̀rọ̀ tán bàbá bá wa sọ yìí èmi rò pé ká máa gbókùn ìlọ̀tẹ̀. gbé kí ni lọ́tẹ̀ kí ni kàtìkàtì tẹ̀ tiẹ̀ ń sọ yìí gan abẹ́rẹ́ ipá wọn múnisìn lélẹ́yìn ni. ẹ dákun ẹ já tẹ̀lé ń tọ́wé o ṣé ẹ mọ̀ pé torí ọ̀dọ́ tí mo kàn nínú mi tẹ̀lé yín ẹ já sí bí wọ́n ti wí ẹ já fọwọ́nú. èmi kéjì àbá tíya ìmú wa ẹ ṣe mọ̀jà fojú òpin ìyá rẹ̀ mọ́ ẹ já mọ́ gbé lọ tẹ́. yóò dáa fún ọ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká jébù rẹ ká fọwọ́ wọ́nú. ṣé n ta àfẹnukò sí bẹ́ẹ̀ ni ẹ wò tó bẹ́ẹ̀ di ìwòyí ọ̀la tọ́rọ̀ yóò bẹ́ẹ̀ níyànjú à ẹ gbèlè gbọ́ ẹ̀yin ọ̀dọ́. onílàárẹ̀ o. ẹyẹ ilé ìjẹ̀rú o ẹyẹ. onílàárẹ̀ o. ẹyẹ ilé ìjẹ̀rú o ẹyẹ. ó di o mo ló di gbére náà kó.

I know. níṣẹ́ la pàdé wọn tí wọ́n ń gbòkú bọ̀ wọnú ààfin. Ah, kí wọ́n jẹyọ wọ́n ń gbòkú bọ̀ wá sáàfin ẹ dákun ta lọ́mọ inú wọn. balógun ṣé ètò ọkàn rẹ̀ kábíyèsí ẹ má dá balógun lóhùn bá a ṣe pàdé àwọn ọ̀dọ́ ọ̀lú a ti tù wọ́n a ti rọ̀ wọ́n a ti ní ká máa gbòkú lọ sí tẹ́. Ah, ìyálòdì ẹ mà ṣe ọ̀tún Hmm? orí adé ó gbé ọ àṣàbàbà ẹ ṣeun kó àdúró tì mí ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó yẹ káàánú lè kíyèsí ẹ rí pé òun burúkú ń já lóun burúkú ni òun burúkú ń já lóun burúkú ẹ̀gún lé ń jálẹ̀ ẹ̀gún òde ìlú òtùbà kò túṣẹ́ lórí mi mọ́ ah! ṣebí wọ́n ní etí ọba lé etí ọba lóko ṣe bẹ́ẹ̀ ni olóyè tẹ́ ń jẹ́ bẹ́ẹ̀ náà ni wàhálà wa ń ṣẹlẹ̀ ẹ̀rí kankan gbọ́ wá tá a tọ́ka sí pé ìtọ́ fà á rògbòdìyàn fi ń ṣẹlẹ̀ lélẹ̀ àbíkọ̀ tẹ́ yín lọ́rùn bí mo sì jọba lórí yín ni. kábíyèsí olúwa mi o mo kíyèsí nǹkan kan o kọ́ mọ̀ jẹ́ pé ìlú tẹ́ ẹ jọ ju ọba. ẹ ò kí ni kí ló onídàá ńlá ńlá nùlú yìí o. Ah! balógun yóò dáa fún ọ bọ́rọ̀ ṣe rí gan ló wíhun bàbá bọ́rọ̀ ṣe wí ni balógun wí. ẹ̀yin olóye ah, ah, kábíyèsí ẹ má dá wọn olóye lóhùn o torí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kó má lọ dogun. tó bá dogun kó dogun. ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀. Ah, tó bá dọ̀tẹ̀ kó dọ̀tẹ̀. Ah, ah, kí ló fẹ́ gbà kí ni ìlú ló fẹ́ gbà àtijọ́ fa bí ó sì ti já mọ́ mi lọ́wọ́ ó yẹ kó dákẹ́ kó máa wò ni ìlú ló fẹ́ tú ìlú mọ́ lórí àwọn bàbá ńlá bàbá mi ò ní gbà fún àwọn òòsà mẹ́rìndínlógún tó tẹ̀lú ìlú wọn ò ní gbà fún balógun kábíyèsí olúwa mi ní báyìí gbéra sọ. So kọ́wọ́ ọmọ ogun rẹ kẹ́ ẹ lọ sọ fún ìlú rẹ pé mo fẹ́ rí i kò jù bẹ́ẹ̀ lọ. káàárọ̀ mọlẹ̀ tí wọ́n sì gbà fún mi. <laughs> wọ́n lò ní bí mo ṣe dépò kọ̀tí ọlọ́run sọ̀mọ̀ yìí pé etí ọba ń lé etí ọba lóko àwọn èèyàn ní jẹ́ gbogbo tó wù kó lè máa sọ ni màá gbọ́ ọba ni mí tí mo sì bá lórí ohun gbogbo ẹni tó bá sì fi ojú di ọba balógun àwọn wo ni ìlú àgbà. àwọn wo wo àwọn wo ti wú ọ báyìí. aṣẹ mi ni òru rẹ̀ mú mi ìfẹ́ rí ọnú ìlú mi mọ́ ní báyìí kó o jáde báyìí kó o fìlú yìí sílẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni balógun ọyẹ ti jáde ìfẹ́ rí mọ́ kábíyèsí olúwa mi o. ọ̀yà bẹ́ẹ̀ ni. padà yìí. àkàn ń ṣe ògùn ah, orí mo fi rìn délé ìkejì tẹ̀tẹ̀ balógun ọmọọba ni mò ń ṣe èmi ni wọ́n ní kó tì lọ́pàpọ̀ àwọn lọ o <laughs> wọ́n lọ o. wọ́n lọ àwọn máa ń balógun o ah, àṣẹ ìkọba kò sí nǹkan tí kó àwọn ọmọ ogun lọ ẹ lọ lé rẹ ẹ jí gbàgbà kó láàrin o. lásìkò ikọ́ lásìkò ikọ́. àwọn obìnrin mi àtàwọn ọmọ mi kọ́. ibi ẹni amú ọgbà náà la ọgbà wọn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni a fi wọ́n sí. wúrà mi owó mi àtàwọn àlùmọ́nì mi yòókù ń kọ́. ìsọdọ̀ wọn bẹ́ẹ̀. wọ́n ní wọ́n fẹ́ rí mímì látọmọ ah. àmì kémi ò fi ìlú lẹ́ẹ̀kẹ́ jáde. orí mo fi ìwọ lẹ́ẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀. ọmọ bá mú í ṣe. ọmọ ogun mi yòókù gbọ́. Ah, bàbá wọn wà fòdò ogun díbí ni wọn wà eléwọ̀n nù yín ló sì fẹ́ mọ́ ìjọ́mọ ìlú ìlọ. orí èmi ò wúrú. ká mọ̀ báyìí báyìí. àgbo tí yín ni ó dá díẹ̀ tèmi o. ibi ẹ bá wà láwà. bẹ́ẹ̀ ni bàbá. ẹ ló gbọ́ bẹ́ẹ̀. ẹ mọ̀ pé ibi tábẹ́rẹ́ bá gbé níbẹ̀ ló kò bí ẹ̀tọ́ bẹ́ẹ̀. gbogbo yín lè fẹ́ dúró ti ajagun lérè pọ́. bẹ́ẹ̀ ni bàbá. iṣẹ́ ń bẹ tẹ́ ṣe o gbogbo wa ó ṣiṣẹ́ o. ṣe wò. wọ́n ní kí n Ah. <laughs> ẹ kò kò burú omi dáa náà. tọ̀rọ̀ ojú kọ́rọ̀ ojú kẹ́rin tí ọlọ́rọ̀ ẹ ń bá lágò nù wọn kọ́ wá kàbí ẹ ẹ jẹ́ bàbá mi lọ sọ àwọn sí ọ̀rọ̀ olóṣàdélé lódì afọ́rọ̀ tí ìjókòó alọ́rẹ̀ ìyá àdá lódì afọ́ ayé níjọ́ ayé lọ́rẹ̀ jẹ̀bi ọ̀run ni ayé o ọ̀run o kí wọ́n wá wò gángan fẹ́ sọ ọ̀sán lásán ló rọrùn wọn kórìí ń tà wọn bókun bá kun tiẹ̀ wọ́n rà rìn kọ́ inú ìlú yìí àti gbogbo ìlú tí ń bẹ láyìí ká á fògùn kó wọn. mo sọ kí n tó kú láàfin mo ní abẹ ni wọ́n tẹ yọ bìyàn lẹ́sẹ̀. wọ́n gbọ́dọ̀ rọwọ́ jà mí. ẹ sọ bí àwọn ọmọ ogun yòókù wà lóko ọ̀fẹ́ o àwọn òlú ìgbé àwọn òlú ìgbé. ọ̀lẹ́ ni ó kó mọ tó ṣẹlẹ̀ ń yára kógun tán ká lọ rèé wà. Lájọ Ẹ wò wọ́n lọ́jọ̀ wọn bẹ́ẹ̀ lórí. Àjàó ìyá tèmísà ìyá tèmísà tí o ti délẹ̀ ni. musa wo náà pé. ọkùnrin yà wọlé rẹ. ìdákì àwọn ní àyàfẹ́ ni ni kò fi lakalaka ikú ẹ̀jẹ̀ mú fúnra. kábíyèsí gbogbo tí ń ṣẹlẹ̀ ní ojú ẹ̀ náà ni. ẹ mà ṣeun bàbá a rọrùn yín sasọpẹ elédùn àwọn dùn tì yín ọ̀rọ̀ ló ń kàn yín tó báyìí àwọn tó dáwọn olóyè mi gan-an wọn ò rí kankan ṣe sí i ẹ ṣeun ẹ dákun kí láàṣì sí i kí lọ́nà àbáyọ. àti kan àti fi E ńgbà tá a wá wádìí lọ lọ́tún tá a wádìí lọ lọ́sì wọn lẹ́bọ̀ láàgbé. elédùà ah, mọ̀ ṣe o ọba adégoróyè ẹ̀ mọ̀ ṣe o ọba adéyínká ọ̀run orí rẹ ṣé wípé ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí ọgbẹ̀bọ ọgbẹ̀tutù. Ah! <laughs> kábíyèsí. ẹ mọ̀ ṣe o ẹ dákun o bàbá kí wàá lohun ẹbọ kí lohun ètùtù kábíyèsí ẹbọ tá a gbé òun náà ni pé ẹbọ kàǹkà tí kagun láyà ẹbọ gbọ́dọ̀ tóbi nítòótọ́ torí gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí lágbára pọ̀ jù kí ni nǹkan ẹbọ ṣé garawo epo ni ṣé ku ni ṣé yẹ ni àbẹ̀ràn gbẹ́ sọ̀ọ́ kábíyèsí gbogbo ìtẹ́ ẹ wí láti pè é lọ àmọ́ nǹkan kan tó wà ń bí ẹbọ yìí ẹni bá gbẹ́bọ yìí ó lè lọ kó dé tàbí kọ́ mọ́ dé. Ah, bàbá àwọn yìí kí ló dé tí fàyín kó dà sábẹ́ ah, wàhálà ti wà báyìí ń túmọ̀ sí pé ẹni tó bá lọ ó lè kú ṣé lásìkò tèmi ṣé kéèyàn bá wà lọ gbẹbọ tí ọba dé mọ sí kò ní di wàhálà. pípadà ah, rẹ̀ ń kò jágara ah, kí la wá fẹ́ ṣe báyìí torí kò sí ẹni tí ó fi rẹ̀ lẹ́fọ́kù ta ló fẹ́ bá wa gbé e. kábíyèsí ààrẹ ni tí ó gbé lọ́nà ẹ̀sẹ̀ tẹ́ ẹ bá ti pẹ́ dálé yín àtọ̀nà méjì wọn ò yọjú. Ah! ah bàbá amòye agbọ̀mọ̀ ní tán lórílẹ̀ ah àyà mi padà wá gbowó wá gbọmọ wá gbà láàfíà ọkàn mi ti ka òkè ṣùgbọ́n nǹkan tẹ́ ẹ sọ yìí tá a bá rẹ́ni bá mi gbé e tó sọ pé òun ò gbé tó sì gbé e tó wá lọ tó wá bọ̀ mo wá fi ń dá yín lójú pé èmi ọba adékànbí ń dálé mi ń dọ́nà mi ń dá méjì fún un gbogbo tó bá fẹ́ ní ṣe fún un ah, wàhálà yìí pọ̀ ẹ ṣeun màá pe aláàgbo ọba kó kéde káàkiri ìlú mo nígbàgbọ́ yìí pé a rè é yàn ẹ fún tẹ wá ṣe yìí o ẹ ẹ nílò lásán kẹ ẹ dìbò. mọ̀rọ́lákẹ́. bàbá mi. ẹbọ tí kábíyèsí ni wọn ò gbé ìwọ ló gbé. ha bàbá mi yín ìgbẹ́bọ. bẹ́ẹ̀ ni sákàlàdì ẹ tó kó èèmà bọ̀ ọ lọ rẹ ọ bọ̀ rẹ kò sí ní tí ó sì ọ. bàbá mi ó sì dá yín lójú. Ah, ah, èmi bí wọn bá rí òní wí kò sí yọnu ewu kan ò ní wọ. bẹ́ẹ̀ bá ti ní òsín tí ó ṣe mí wọ́n gbè. ọ gbẹ bọ. bẹ́ẹ̀ni ń gbè. mọ̀rẹ́lákẹ́ mọ̀rẹ́lákẹ́ ṣé ìwọ rẹ nìkan tó gbẹ bọ́ tẹ́bọ ọ̀hún dà tóun gangan padà wálé ni. torí èmi mo rọ́lákẹ́ yín gbé ẹ̀bùn tí ń lọ orin tí ń sì bọ̀. rọ́lákẹ́ ọ gbẹ̀bọ̀ dákun mo fi lédu àgbè ọ. àní ìgbésẹ̀. òmùgọ̀ ní gbìjà lò má jẹ́ owó fi ọ́ sí tuntun. ọ gbẹ̀bọ̀ ẹ̀bọ̀ rẹ̀. ó ti yé mi mo rọ́lákẹ́ hmm? ó lè ní ọ olójú kòkòrò ni ọ ọ̀kánjú àníọ́ pẹ̀lú ọ̀rọ̀ rẹ yé mi ṣé nítorí tí kábíyèsí sọ wípé ẹni tó bá gbẹ́bọ tó bá lọ tó fi dé àwọn ọ̀dàlẹ̀ àtàwọn àwọn sí méjì ṣé ìwọ ọmọ pé wọ́n mọ̀ pé ẹni náà ò ní dé ni sọba máa fẹ́ kéèyàn ní dúkìá tó ní. àjàsá sọ̀rọ̀ mi mọ̀ràn lákẹ́ yín lọ tí ń lọ bí ẹ̀bùn yín wàá lọ rẹ̀ fún ibò ò kú èmi náà ò ní kú yín lákẹ́ mọ̀ràn lákẹ́. ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bàbá rẹ̀ ńkọ́ mo bá ẹ bá ń pè ta bá ń pè bàbá rẹ̀ ta ọmọ àlùbáríkà. bàbá mi. ọdúpẹ́. Ah, bàbá kékeré yóò ah, sí ọ̀rẹ́ mi kọ́ má bàa sí mi kò sí nǹkan àti nǹkan wọ́n jọ rìn ọ̀rọ̀ kan mo gbọ́ o mo wá ní kí n wá béèrè wò pé bẹ́ẹ̀ ṣé bó ṣe rí nù àbí bẹ́ẹ̀ kọ́ ń gbọ́ sọmọ rẹ ní ọ̀gbẹ́bọ. bẹ́ẹ̀ ni kódà lálẹ́ gangan ní ọ̀gbẹ́bọ. ọmọ rẹ ní ọ̀gbẹ́bọ sọ gbàgbé pé ẹni ọba gbé irúfẹ́ ẹbọ bẹ́ẹ̀ bó bá lọ kò ní í wálé mọ́ o. ọ̀rẹ́ mi elédùà ó jẹ́ ọ lọ láyọ̀ yóò sì bọ̀ láyọ̀ sákàládé ẹ̀ tó kó ìmọ̀ bọ̀ gbogbo ẹ̀ láti ṣe. wọ́n máa lọ wúre. kí n máa lọ wúre. bẹ́ẹ̀ ni yóò lọ láyọ̀ yóò sì bọ̀ láyọ̀. àṣẹ o àṣẹ o tó bá wá rí bẹ́ẹ̀ eh. Eh, ọ̀pọ̀ ẹni fẹ́rẹ́ dùà elódùn eh, ó jọ lọ láyọ̀ àṣẹ àṣẹ ó sì jọ bọ̀ láyọ̀ yóò dà fún ọ. má dìde ah, èyí ó ṣe yí nǹkan ńlá ni. ọ wà lọ láyọ̀ àṣẹ ó sì bọ̀ láyọ̀ àṣẹ ah, ìkó ìkéjò àṣẹ agara ìjẹni elédùà àṣẹ lágbára lọ́wọ́ Ọlọ́run bíbí báyìí ni adìẹ tó pè mọ́ bọ̀ bọ́ ọ bá ti lọ. torí ìlú wa ìlú ayétẹ̀ ni mo ṣe gbẹ́bọ̀n ìwà o kéko ó máa ké bí eku kẹyẹ ó máa ké bí ẹyẹ kọ́mọ ènìyàn máa fọ̀n bí ọmọ ènìyàn ká má rí kú mọ́ o ká má rárùn mọ́ kárọ̀ ó dẹ̀ wá o kára má ní wá o kíre gbogbo kó sì tún sùn wá bọ́ o àṣẹ o àṣẹ fẹ́ẹ́ dùn àjàsá o àjàsá o ìyá wa èrò pé nìkan wà lóde jù. Ah. mo rọra kẹ mo rọra kẹ mi àtàlí. èmi náà ni ọyọ lẹmi mo ti lọ rí mo sì ti bọ rí. elédùnmarè ṣeun. adúpẹ́. àwa náà ti gbọ́ wípé gbogbo ń tọ́ba láwọn ò ṣe wọ́n ti ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ebó orí mi. mo fi àkókò yìí bí ọ má bínú sí mi. Ah, kí mo fẹ́ mọ bínú sí. kò sẹ́ni tó bá nífẹ̀ẹ́ olólùfẹ́ tó wá gbọ́ pé wọ́n fẹ́ lọ jù ú sílé ẹkùn tínú rẹ̀ ó dùn èyí ni mo rò pọ̀ nítorí látìgbà mo ti délé ayé n ò gbọ́ wípé nìkan gbẹ́bọ ẹbọ òun sì gbà òun tó òun padà wálé n tó fàánù dákun. rárá àjàsá mi ìbínú sí o gbogbo ohun tí mo ní ìwọ náà ló ní gbogbo ọlá tí kábíyèsí dà mí èmi àti ẹ náà làjọ ní. àṣàkẹ́ gbogbo ohun tó o ní mm. èmi náà mo ní mm. ọ̀dà kémi ó wá lè gbà wípé lóòótọ́ lọ̀rọ̀ tí wọ́n sọ mm. gbogbo ohun tí wọ́n ní èmi ni mo ní hmm. ẹ dákun o ẹ̀yin ẹ má bínú o a wà á wọnú ilé lọ èmi ò wá lọ sábẹ̀wò wípé ọ̀rọ̀ tí wọ́n sọ o hmm. òótọ́ ni. ìtọ́ bá kú mọ́ ẹgbẹ́ lù yìí. <laughs> lámùmọ́ra ọ̀ lámùmọ́ra kankan ebi ń pa mí ebi ń pa mí ebi ń pa mí ta ló ń bọ́ gẹ̀ẹ́sì ọ́ iṣẹ́ tó yẹ ká parí òjá parí rẹ̀ àbùnú òkú lásàlẹ̀ ní ìsìn ọmọ ṣe bí ń pa mí ebi ń pa mí ebi ń pa mí. ọ̀rẹ́ wa o sì rò kó mẹlẹ ni o. ìwọ àti táàdì kò ní tọ́mọ̀ sí i. àwọn òṣèlú àdókò ní ọjà ẹ̀rọ ìyàwó. ẹ̀rọ jẹ́ ọmọ alágogo òjé. àti pọ́ọ̀dà nù. ẹ àpàṣẹ ṣe ìwọ máa wọ́n lọ́rùn ìwọ. ajá ńlá mi o sì ra tamọ́ra yọ o sì ní ọ̀pá tì í yẹ àti kírù rẹ yìí kọ́ máa parọ́ fún odidi ìlú àbí ẹ jí mi tí n bá ń sùn nítorí bá mú bàbá ìmọ́dò yìí àbí mọ́ kí wọ́n fọkọ rẹ̀ yìí tó wá bá mi láàfin mi ibi tí mo wà tó jẹ́ kó yé mi pé àgbẹ̀bọ kàkà tí ń kagún láyà tí mo sì gbà fún un tó wá ní ẹnikẹ́ni tó bá gbé ẹbọ yìí o kí n dá lè mi kí n dọ́nà mi méjì àṣẹ ń parọ́ fún mi ni sàdébí lọ́mọ́mọ rẹ̀ yìí ọlọ́run òun ti tán láti gbé mo rí àkíní bí ṣe ni kára sọ mọ́ di káròdì má sọ síbí kí ìjọ má gbófo ni. bẹ́ẹ̀ ni bàbá mo bá gbà fún ọmọ rẹ̀ lọ ó sì dé mo dá lè méjì bẹ́yìn náà mọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àkókò mi mo tó nà mí méjì síbẹ̀ mọ̀ gbogbo kan tí ò yẹ kí n ṣe fún ọmọ rẹ̀ tán ni mo ṣe fún àtọmọ rẹ̀ hmm. ẹ wá gbà tán lẹ́yìn ẹ̀ ikú wá tún pa àwọn ọmọ ìlú mi ikú ni ọ̀pọ̀ ṣẹ́ ah! kábíyèsí kábíyèsí tí máa tún gbọ́ pẹ́kẹ́ bẹ́ẹ̀ o ṣàbórí ọ̀pọ̀ àrà náà sọ̀pọ̀ ah! mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ wo ẹ̀yin olóyè níjọta bá níbi báyìí níbi ìwọlẹ̀ bẹ́ẹ̀ni bó ṣe wà yìí kò gbọdọ̀ tó padà lé mọ́ torí pé tó tó bá ti bọ́ sílẹ̀ báyìí látẹnu kò tó padà tẹnu mọ́ ẹ lọ tì mọ́nu tú. ṣé wàá rí ọmọ rẹ̀ tó gbowó lọ́wọ́ mi tí ń fẹ́ lákàtí láàrin ibikíbi tí wọ́n bá ti rí ẹ̀jẹ̀ wọn mú wá fún mi ó lọ pẹ̀lú túbú. ní ọba àlú ajé pẹ̀lú sọ pé bàbá rẹ̀ ṣe fóun. bàbá kò yé mi o ó kàn tì wọ́n mọ́nú túbú ni o a sì ti gbìyàn bí àwọn ọ̀gbọ́. ẹ ń bẹ kábíyèsí kọ̀ọ̀bọ̀. bẹ́ẹ̀ni. ẹ dúró kí ni kábíyèsí ìlú ìfẹ́ sọ̀rọ̀ ìdànà. kéésì òní kéésì àná ni wọ́n ti mẹ́jọ ẹ̀ wá tí ti à ń fẹ̀sùn ẹ̀sùn mi. o hmm, ti dáa bẹ́ẹ̀ gùn bá débi yú ó ṣetán tí ọ yọnu ọgbọ́n hmm má lọ láàlà mi dọ́kànlá kun ẹ̀ máa lọ tiẹ̀. ẹ ṣeun bàbá o ẹ ṣeun o. ọ̀kárí nígbà tó lógin ní ọba ìpa odidi ìyá àgùntàn gbogbo ẹgbẹ́ wà lólé ní òjìlẹ̀ ṣọ́ọ̀ nìkan ní kí làwọn ajúnilọ ìfẹ́ máa fira wọn pèrè bọ́ ọba jalagbára ayé tó ojó lórí ayé ṣé wọ́n lọ lórí lórí olódùmarè ni èbó olódùmarè ló dá ọ olódùmarè sì wò sùsù wọ́n fi ọjọ́ ya gbọ́n mi ọgbọ́n mi títí ọfẹ́ balẹ̀ ẹja jẹ́ kọ́ fi ọjọ́ yá pàjùbà ọ̀pàjùbà títí ọbẹ̀ balẹ̀ àparò jẹ kọ́ ló gbìn tó pa ìyá àgùntàn gbogbo ara lé ní òjìlẹ̀ òòlù àwẹ̀dá. èmi ló dé tó fi ní dandan èmi àti ẹnìkan ni o fẹ́ ká sọ̀rọ̀ yìí kí ló ṣẹlẹ̀. ọba adékanbí bí ọba sì tún ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ́ ìdédéṣẹ́ ẹ̀yìn ìṣìlẹ̀ ọ̀rọ̀ bí ọba ìpín ẹnìkan yìí sí ọmọbìnrin kan kékeré ń jẹ báyìí ló sokoto mi wá olóògbé bàbá àwọn jù náà gbèkùn etí ṣe olódùmarè dọ́gba kọ́mọ tulé ayé pé báyìí là á sí báyìí là á tọ́ àmọ́ mo wò pé ọba adékànbí àjọṣèwé ni kó tó di pógórípò bàbá ẹ̀ àbájẹ́ èèyàn kan lásán ni lóró ogun mi ó ti tìró sáàrin ìlú ẹnìkan kan ò ní lè roko débi tí wọ́n lọ rèé yẹn náà nítorí ẹ̀ wá aṣọ tí ń bẹ́ nù mí nù pé ti ṣe. o ṣeun ògún inú mi sì dùn ipe ọgbọ́rọ̀ yìí ò fi bínú tó o bá bínú tó o kógun wọ̀lú mi kí n ní sí i ọmọ tó o sọ ohun mo mọ̀ ọ́n ah, wọ́n náà mọ̀ mí láti kékeré ipe mi mọ̀ mọ́ gẹ̀ẹ́sì lọ́ọ́ káyé èèyàn mọ́lé kì í ṣe pé èèyàn ọ̀ gẹ̀ẹ́sì káyà mi mọ́lé ọ̀rọ̀ sì bí ọ̀rọ̀ láàrin ìlú wàhálà dé ogun ọ̀hún já tòsí tòsí já tọ̀hún mo wá wò pé kí ló dé mo mú kan mo fi kéjì mo boko àwo lọ ìní bàbá ọmọ bá sọ fún mi yí pé ń gbẹbọ kàǹkà tí ń kagún láyà ni ṣùgbọ́n kí n wá ṣẹbọ lásán o ó ní tí n bá gbé ẹbọ yìí tán ẹnikẹ́ni tó bá bá ń gbé ẹbọ kí n dálé mi sí méjì kí n dọ́nà mi méjì nítorí pé ẹbọ ńlá ni ah mo gbọ́ irú ọbọ mo rú mo wò pé ṣe bí kìlù mi ò lè bá a tùbà kó lè bá a tù sẹ́nu mo bá ní kí wọ́n gbá àwọn ẹni tí ọba ń gbẹ́ bọ̀ ń bùṣe gàdà wọ́n bùṣe gèdè ṣàdédé mo rí ọmọbìnrin ló bá wá ló bá jẹ́ kí n mọ̀ pé òun ni ọmọ ẹni tó dífá fún mi mo bá ní kí ló dé ó lóun fẹ́ bá mi gbẹ́bọ̀ wọn ah, ah, ò pé lídùú àmọ́ ṣe wọn ní kó gbẹ́bọ̀ ọmọ lọ rí ó sì bọ̀ rí mo sì ṣe àdéhùn mo sì má déhùn ẹsẹ̀ mo dá lè mi mo dá méjì mo fún un lẹ́rú mo fún un lẹ́rù ọkàn mi ti balẹ̀ pẹ̀lú títò nígbà tí n fi wo òṣùpá kan wàhálà ìtúndé tún ah, bẹ́ẹ̀ ni Ah. mo wá wò títí títí títí tí pé èmi mọ̀ ni kẹ́nìkan wá dúró níbì kan kó wò pé nǹkan tó kù ni pé kóun ó lu orí mi ìdínú inú bí mi mo ní kí wọ́n lọ mú bàbá rẹ̀ kí wọ́n tì mọ́nú túbú òun gan sá lọ ni torí ìbá ah. ti pàdánù. Ah. kábíyèsí ẹ mọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ díjú kẹ́ ẹ bẹ́ẹ̀ gi ó ṣeé ṣe kẹ́ ẹ bẹ́ẹ̀ yàn mọ́ àti pé orí yéye mú ògùn ta ẹsẹ̀ ẹbẹ̀ lọ́pọ̀ ah, tó ṣẹlẹ̀ ń jọ́ kìíní àná rẹ nígbà tí wọ́n gbé bọ ọkọ̀ jẹrodò lọ́ọ̀rì mú. ó jẹrodò lọ́ọ̀mú mi. ó túmọ̀ sí wípé bí wọ́n bá ti gbé bẹ́ ewé tí wọn ò bá tú ewé lè padà rú àyè tó bá lọ́mọ oyè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lóye tí wù. torí pé wọn ò hú gbogbo tí ń ṣẹlẹ̀ yìí tegbòtegbò lójú ó tó lálẹ́ wù. bọ́rọ̀ bá wá rí báyìí ẹ fó kan kéjì ẹ̀gbọ̀dọ̀ Ọ̀rúnmìlà lọ. Mm akọni fábíyé kan ni ẹ sàtọ gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe tí ó fi túbà tí ó fi túṣẹ tí gbogbo nǹkan burúkú ọjẹrùdò tí ó lọ mú mi tí ó sì ní padà gbérí mọ ọrùn mi lọkọ yín mọ sí. o ah! ṣeun kábíyèsí inú mi dùn torí pé ibi tó gbé mi lọ yìí ti ẹ̀rọ débẹ̀ ní gbègbèsẹ̀ lórí rẹ̀ ibi tá a bá bá a dé ń jẹ ọgbọ fún nǹkan tó wá sí i ní tu bàbá rẹ lẹ. ó ti dá inú mi ó dùn. ẹ wá gbọ́ o lónìí ò ní padà sí ìlú yìí. àìbí ah, ìlú ó sàn ó jẹ jíjẹ ó mú mú mu ẹni tó o bá tún fẹ́ èéfì yí ọ lọ. ilé náà ni mo wà èyí ti ṣe akúndínlẹ́ láti pẹ́ ilé ni mo wà. lákàyè. Hmm tí gorí odi ó ń wò rere arara gorí àrò ń tọ̀nà sọ́bẹ̀ máa ń máa ń kí ń wọn aláṣọ òkú jíjẹ kí ń wọn àkàlàmọ̀gbò bọ́lọ́gì ní bá gòkè tiẹ̀ lájà ojú rẹ̀ tó lé ojú rẹ̀ tó kó ní àwò dántíkaró ìfúnnú gbani ìjẹgbẹ omi ìtàkùn ọrùn agbè nígbàgbé dìde òkìkà kì í dùbúlẹ̀ òkú. gbogbo tí ń bẹ́nu rẹ̀ máa pọ̀ ṣàlàyé bí tún kú tọ́bẹ̀ ṣe bẹ́ ọya àfira ọya bẹ̀rẹ̀ sí ni máa tú gbogbo tó ọya máa tú torí alọ́lágádé fa ajẹgbọ́dọ̀dàgbà àìsàdìgẹ́ lọ́pàá ànífọwọ́ àgàmú alágẹmọ́ èèwọ̀ ìwòrì ọ̀rẹ́ ná babaláwo bá ná babaláwo ńjọ́ náà lásọ̀rọ̀ ó gbiná. bẹ̀rẹ̀ sí ni máa tú àfira àfira tó rọ́dọ̀ tó bá gbégi ní búńkù odò náà ò ní fara rẹ̀ sàn àfira àjẹkọ̀ntàdán máa tútọ̀ fún ẹ̀ta máa túta máa túta bẹ̀rẹ̀ sí ni máa tú àjẹkọ̀ntàdán ẹni mojúforo kùn ní ọmọ àtútù ọ̀yà gbogbo ntòjú rẹ̀ ṣe pátápátá máa tú máa tú ká wá ìwọ tó ọkàn já wọlé sẹ́wọ̀n sáwọn ẹ̀fọ́ lẹ́nu ọ̀nà ni. alábẹ̀rẹ̀ níbo ti wá. àbọ̀ ọ̀dà mọ́. adékànjú. Ah, ah. ọjà ilẹ̀ mi ọ̀tá pàṣùkì ládékànjú olùdókòwò yìí tó rò pọ̀ bá yí òun yìí kò mọ̀ pé tó ọ̀run kù. ṣé wo ni yóò tó wo ni àbí wọ́n yìí yóò tó wọ́n yìí àti pé àyọ̀ ọ̀dà mọ̀mọ́ ọ̀ràn tí mo rárá kẹ́tọ̀ ọ̀ràn lọ́nù gbá ẹ̀wọ̀. ọmọ mi dákun bá ń gbé kókó afa bí ẹkùn àlátẹ̀pẹ́ láì hmm. ó yẹ ẹ mọ̀ pé tẹ́yẹ bá wọnú ẹyẹ tádògbò náà àdó àwọn àgbàgbé iléyà máa finú ẹra mẹ́rin ni ló jẹ́ kí n finú hàn ọ́ kàbíyèsí o hmm. alásìkejì òrìṣà ẹmọ tó bá ti wá lójú òpó kì í ṣeré sá o ọmọ tẹ́ ẹ pẹ́ ẹ lálàrí hmm. tọ́rọ̀ yìí lọ́wọ́ lójú omi báwo láti rí jẹ́ dọmọ náà mọ̀ apabiẹ̀kọ mo dáhùn ọmọ bàbá mo yìí ni torí mo rántí pé lójú àlá mo wò ó dáadáa mo mọ̀ tí mo bá ti lójú òpó kò sí rí sámọ̀ kábíyèsí tó bá wá rí bẹ́ẹ̀ iṣẹ́ tèmi fẹ́ ṣe fún yín hmm. àpáàdì tó bá fọ́ lọ́nà odò la lò parí tó bá fọ́ lọ́nà odò ẹ bó láṣẹ ara parí tó bá fọ́ lọ́nà odò. kábíyèsí hmm. ewúrẹ́ tó dáfá náà láàfin bọ́fà hmm. hmm. ọmọ tẹ́ ẹ pẹ́ lálàrí òun náà láàrin ṣe dé tòrótòró. ọmọ yìí pẹ̀lú àpáàdì bó láṣẹ wàá ara pàdé lọ́dọ̀ rẹ̀ kábíyèsí apábíyẹ̀kọ ah. ọmọ tẹ́ ẹ pẹ́ lálàrí náà láàrin ṣe òun ní ọ̀lọ́ pọn mi wá. ẹ ọmọ yìí wá dàgbà kọjá kọ́kọ́ kòkò kébi pààrà kọ́kọ́ kòkò kàbíyèsí aláṣẹ kejì olùkàfà bẹ́ẹ̀. kòkò tí gbẹ̀fún kò lè lọ kó bọ̀ kò lè rù ú là kò sọ́gbọ̀n ohun tí ò ní fọ́. ẹ tó ń sọ nìyí pé màá rántí pọmọdébìnrin ọ̀hún màá ní kó bá ń pọnmi wá lódò ṣùgbọ́n tó bá pọnmi lódò yìí kòkò tó bá gbé lọ kò ní bá a padà wálé àbí tí mo gbọ́ yé. èkejì ìgbà ní o àbábí ẹ̀mú tí n bá ti ránṣẹ́ ìní káwọn ẹ̀ṣọ́ tẹ̀lé gbàrà tí kòkò ìbá ti fọ́ wọn lè bá a mú àkúfọ́ kòkò wálé. kábíyèsí ọ̀rọ̀ bá tẹ́ sẹ́rí àfọ́kù kòkò yìí mm. tá a bá ti rí i ẹ dá ikú dání. ẹlẹ́ẹ̀kejì òrìṣà ṣé mo sọ fún yín mo lẹ́mi mo jagun ará èmi mo jagun ajérò èmi mo jagun ọ̀rẹ́gun léèlà o èmi nìkan ṣoṣo ni mo mọ̀ tẹ́sí gidi tí tó gbèsè yẹn lágídé méjì ayé òun òun ẹ wo ifá òwúrẹ́ o bẹ́ẹ̀ ni ẹ gbà ṣùgbọ́n ọ̀lẹ́ inú ọmọ náà ò tún dùn ọmọ mọ́ o bẹ́ẹ̀ kábíyèsí bẹ́ẹ̀ ni. Hmm. ṣebí kí mi ti máa pàṣẹ kó sì máa ṣe ni. kàbíyèsí o. kí n pàṣẹ moró tẹ́lú kí wọ́n gbọ́ kí n pàṣẹ màṣú àgbò kí wọ́n gbà kí n pàṣẹ màṣú àkàrúbà kí wọ́n dá mi lò. bẹ́ẹ̀ ni kábíyèsí torí pé ta kẹsẹ ní sẹ láwùjọ òwú àbátálágẹmọ bá dé àwọn olùsọ òkè gbà orí bẹ́ẹ̀ ó sẹ bẹ́ẹ̀. bó o láṣẹ àlò.

èmi ni òfin ìgbà mi tábà tó wá ṣe ìgbáradì mi. mo fi mí lẹ̀ ẹ̀ bára lè yí tó jẹ́ pé inú rẹ̀ burúkú ti sọ. ó ṣe dáadáa jù ọ́ lọ ó ah, ṣe dáadáa jù ọ́ lọ. ó ṣe dáadáa jù ọ́ lọ inú rẹ̀ burúkú ti sọ inú rẹ̀ burúkú. sẹ́mi sẹ́mi. ah ayé ayé ànàmọ́nàyè ta ló ṣe lóore tó fi bí síbọ̀. ìyá wa kábíyèsí mo ṣoore fún ìyá. kábíyèsí. ẹ̀yin ọmọ mi ìyá wa. Kábíyèsí ẹ yẹra fún wa. àwẹ̀rò àwẹ̀rò ẹ̀bí dùn. ó tún gbẹ́sẹ̀ ní ojú ọ̀la gbọ́ ẹ máa lọ. ó dàkọ̀ ọkùnrin gbogbo wa ni wọ́n ń pè gbogbo wa. yóò já lọ. kábíyèsí ti lọ lẹ́nu rẹ̀. kábíyèsí ti lọ lẹ́nu mi. ọjà ọmọ mi. ẹlẹ́dàá mi. Ah, tí mo sì tún gbọdọ̀ sọ̀rọ̀ kó digi mọ́ ń lọ bí. fẹ́ ni pé kò fẹ́ bẹ́ẹ̀ kankan sọ mo ti wá ní gbogbo wọn kó o máa fi báyìí kí ló ṣẹlẹ̀. kábíyèsí àṣàláì dáa ni àṣekáà ni àṣekẹ́ ẹ lè bà ń láyé jẹ́ ẹ ṣe rán mi lóòdò kí n lọ pọn mi. Ah, ah, ẹ mọ lákẹ táṣọ yìí fún ọ. wọ́n wí fún mi ni. pé. ṣe àrí kábíyèsí gbogbo ìwà àtẹ ẹ̀wù tí ò dání kọ̀kọ̀ ní ìlọ tún fún gbogbo aráyé kan gbọ́. bẹ́ẹ̀ lọ. Ah, níwájú èmi ọba adékànmí lọmọ ti sọ yẹn èmi àríkàgìrì tẹjọ njọ tí nàbàrọ mi àgbàgbé náà tó fẹ́ jó bẹ́ẹ̀ tù bá rómi àgbàgbé àdìwọ tó fẹ́ pa gbogbo tí ń bẹ lọkẹ kó ṣe mọ bẹ́ẹ̀. mo lákẹ́ ká ń tí òun fa kàlẹ́ tó tẹ̀ lódù ẹ lóun ó dilé kò lè dilé ẹ lóun ó dòkè kò lè dòkè ẹ lóun ó dàpátá kò lè dàpátá njọ tí ẹrú dàbà jọ́nà làbá rẹ̀ tán láyé látòní ẹ̀ka bá rẹ̀ ọ̀tán láyé ni kó wá mú ilé gbó báyìí kó ọmọ ṣe dìrìrì kó ọmọ ṣe bí akédanidání ó yá kọjú àyè igbó. sí aago báyìí o sì wọlé tọ̀ mí ẹ́ èmi ni ọ̀pàkú ni mi ti sojú ọ̀gbẹ́ ìbò akárùkú ni mi ti fi nogbó ṣẹlẹ̀ àgbà kété ni mi ti forí òkìtì ṣẹlẹ̀ o ò ní ṣerú ẹ̀ mọ́. ayé àkàmọ́ra ayé anamọ́nayé láì lọ́rẹ́ ayé afini làkàlàkà láì nídìí tó tó fún obìnrin ayé akọ̀wìkọ́ nínú ìrìn lẹ́sùn pa sẹ́ni lórí àsìkò yìí ìkàmàlẹ́yìn amadari wù ú tútù làárọ̀ dẹ tútù làárọ̀ àgbàbà ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìbí bá a bá domi sórí abẹ́sẹ̀ wá kó tún ọ pẹ́sẹ̀. má bẹ̀rù ìjọ ọmọ tó ṣe ọjọ́ yìí. àfi kábíyèsí ọba adékànbí mọ wa. bẹ́ẹ̀ ni kábíyèsí adékànbí gan ló fi kàn sí ọ. kábíyèsí adúlù gbogbo orin tí mo ṣe fún wọn fún nǹkan tó ṣe gbogbo olú yóò gbọ́ sí ìkan. ẹ wọ a kì í bọ́ bàjá torí a kì í bọ́ bàjá kájà rẹ ọba ba lórí ohun gbogbo ṣùgbọ́n wọ́n ń ràn ọ́ lọ́wọ́ kàkà kó jà wàá jáàbù. bẹ́ẹ̀ ni kàkà kó jà ó jáàbù náwó àlàáfíà rẹ síwájú. ìránṣẹ́ apàṣẹ ta òkò ní lọ́wọ́ rẹ̀ o. apàṣẹ ta òkò. bẹ́ẹ̀ ni apàṣẹ ta òkò ìgbàkúgbà tó bá ṣe tán tó fẹ́ jágùn tó fẹ́ bínú ó wà gbéra ó lọ sínú gbarin kíkín ní ọ̀gànjọ́ òru ó wà máa wí pé olùpèmọ̀pè bàbá korí ajá ajá agbó bàbá korí àgbò àgbà kan tàbá korí àgbà rere ohun rẹ̀ ajálé. pè olùpẹ̀ mo pè olùpẹ̀ mo pè bí a bá porí ajá ajá agbó bí a bá porí àgbò àgbò akàn bí a bá porí àkùkọ gàgàrà kù ṣe tẹ jẹ́ mi ní o mo fẹ́ bẹ́yìn iṣẹ́ mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ mi. àti gbọ́n àjọ ni wo torí abẹ́rẹ́ rẹ ti lókun dì tẹ́lẹ̀. ẹyẹ bá tọrọ wa èyẹ wa ni ìwọ ti dẹ yẹn mímọ sọ̀rọ̀ awo oṣù gbọ́dọ̀ tójú ọgbẹ ìgbà fanu dẹdẹ ní ká gbé ọ ní tiẹ̀. ọmọ inú ọgbà ni ọ wọ́n ti sá tọgbà ó di dandan kí ọgbà ọgbà á gbà ọ lẹ̀. ní báyìí mo fẹ́ kẹ́ lọ fi orí òkèlú fi kẹ́ ẹ fi ṣe fún mi kẹ́ ẹ sí ní máa pa kúkúrú kẹ́ máa pa gígùn kéku má ké bí eku kí ẹyẹ má ké bí ẹyẹ kí ọmọ ènìyàn má fọ̀n bí ọmọ ènìyàn kí wọ́n máa kú pípípí bí adìrẹ ranà. <laughs> àṣẹ́gun. ẹ ṣeun ah! Ah! kábíyèsí ẹ kó kábíyèsí ẹ kó wọlákẹ́ olórí láyà o tún wọ àfihàn wa táàbù yẹn kó tó ń tọ̀bẹ̀ òṣòro ọmọ orí ẹ̀kùn ìwọ ọmọ orí ẹ̀kùn lónìí ìlú ọfẹ́ jẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bóyá gbà. ohun tó yẹ kójú àṣà kiri nù.